jalè nǹkan tó kọ fẹ́ ṣe ni pé kò kàn ra mú fifty million naira táwa nídìí nínú owó ìyá yẹn kó mú káwa náà lè fi méèkì nílé ayé that's all. afẹ́ wàhálà kàlàkùtà gangan ló ní wàhálà ó máa bá yé wá wàhálà. etí mi ti kún gbòòrò bọ́kùnrin ṣe ń pè mí lóbìnrin ń pè mí ọ̀rọ̀ ẹni tó máa sọ ọ̀rọ̀ wúrà ọ̀la ni eléyìí wúrà ọ̀la tòun wúrà ọlá. ṣé wúrà ẹlẹ́mí àbí wúrà ọlá tèmi wọ́n pé wúrà ọlá gẹ́ngẹ́ wípé wúrà ọlá bó ti wà ní ń lo kádàrá mi ni mo ní ah, kádàrá èwo wọ́n ní ah, tí wúrà ọlá bá ń lo kádàrá mi gẹ̀ yóò lo kádàrá gangan tèmi gangan alára ní tẹ́lẹ̀ tí ì nǹkan mi lò. ọ̀gá tiẹ̀ tó jọ rẹ̀ tèmi yà kálàkúta ó ṣoògùn. ẹ wọ́n yóò ọ̀la láyé àríyá tẹ̀ burúkú ti ṣẹlẹ̀ àrí àti burúkú ti ṣẹlẹ̀. báwo ni ìwọ ti jẹ́ sí. sẹ́kítírì wọn ni mí àmọ́ ọ̀gá dá sí mi bẹ́ẹ̀ ni wọ́n dá sí mi gan wọ́n dá sí gbogbo wa gan torí ẹ̀ ni mo ṣe ń wò pé wọn ò gbọ́dọ̀ kú báyìí aláàánú wa ni wọ́n. wo sórí bójú ò bá ń ponírè gbogbo alágẹmọ lójó gbọ́dọ̀ pa. ẹ máa ń ṣàánú ni èmi tójú àánú mi ti fọ́ mi láàánú lójú. bá ṣàwọ́ àwọn ojú ọtí bó kì ṣọ̀gbọ́n bá di òórá rẹ̀ mi dí ilé ilé ilé mo kọ́ gbé ilé mi kèrè òsì bá bẹ́nu rẹ̀. babalẹ̀ ṣe pé Sunday wey jẹ́ ti padà wọnú ah! ọgbà return that stupid boy ti wọ̀ ló Sunday àbíkẹ́ náà. èmi Sunday wey jẹ́ ọmọ fàtọ́ọ̀bù pínrín àjìjà àjìjà pínrín. Sunday ewé jẹ́ kí kúrẹ́ ọ̀kẹ́jẹ́. àbí bàbá ọ̀fẹ́ bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ ọ̀nà ọ̀bọ̀wọ̀ wa ń bẹ̀. ọ̀bọ̀wọ̀ yín bẹ̀. ó mà jọ lẹ́yìn àrùn mẹ́ta tí ìbàjẹ́ bẹ̀rẹ̀ ó di ọ̀rọ̀ ńlá. ẹ kú dárò baálé yín tó kú. ìrọ̀ ògbókè dùn bàbá ní kábíyèsí ọ̀nà máa mú Sunday ó tọrọ ẹ jẹ. bálẹ̀ ó jẹ́ nílẹ̀ lẹ́nu. Ah! ṣẹ́gun ti kú. wòó. wọ́n rí. ṣé ti rí. yé mi wípé sí ò ṣeun. àwọn àìsàn ló ẹ̀ẹ́ fún ọmọ kékeré mi lẹ́yìn. wọn kéré o. ọjọ́ gbèsè sọ fún mi nìsí kémi ó daṣọ àṣírí bọ̀ torí pé tí Sunday bá fi lè tú àṣírí ẹ báyìí tiẹ̀ tán ni láàbù o ti lọ pátá ni. sórí gbogbo wa tó ń lu Sunday etí mi ti kú. ẹ wò tí wọn bá tọ́ mi nínú dáhùn Sunday. bonita un, a bonita nore Ayé dájú tálẹ̀ lè ta lọ́rẹ̀ Lè fúnra rẹ̀ ní brain torí kò máa sọ̀rẹ̀ Kí ló dé lójoojúmọ́ kí ló fa kọ́ rẹ̀ I've a shadow of myself Ẹni tó bá fẹ́ jẹ́ kọ́ ẹni kò lọ́wọ́ bẹ́ẹ̀ ni mo fẹ́ ra láìra bẹ́ẹ̀bẹ̀ Ọmọ náà ní máa tún bẹ́ẹ̀bẹ̀ o. Ọkọ ọkọ ọkọ mi yo Asuko de wá pa bí Ọkọ mi yo Kámẹ́rà kan rí jì mí ń gàlẹ́ Ọkọ mi yo Àsùkò dé wá pa bí Ọkọ mi yo máa gbà mí kẹ́ ẹ máa gbà mí kẹ́ ẹ jọta ló mẹ́kù wá kí ló ṣe ṣàkóra sí i. ilé lérè. wọ́n bẹ́ẹ̀ mi gẹ̀ jẹ́ kí n jẹ́ kí n kọ̀kọ́ yí ẹ sórí tájà bá ń sinmi ó máa ń mojú olówó ẹ tó bá ń ṣì èrè wàá máa mọ àwọn ìjàlájà ìjàlájà yẹn níbẹ̀. wọ́n lè wọ́n bí yẹn dá. wọ́n bí ẹ̀mí kan. àbí ẹ̀mí wọ́n bí yẹn dá. wọ́n máa kí n jẹ́ ẹ̀mí. àbí ẹ̀mí wọ́n ní wọ́n bí yẹn dá. àbí wọ́n kí n gbé wọn wọ́n tún mi. kí ni ṣe é tó bá wọn.

yé. mo lu yẹyẹ mélòó ah! mélòó lára wèrè. ẹjọ ah! ní kíní kíní sí yẹn eh, eh. kékeré yẹn náà eh, mo fẹ́ wá bá yín jà ah. sista mi ààbò tẹ fọkàn ṣé ìmọ̀ pé gbogbo ìjàtẹ̀jà yìí kò jẹ́ kẹ́yìn ṣe fúnra yín hmm. ó yẹ kẹ́ dúró dè mí ni ẹ nà án kò jẹ́ kó máa rí nírú nǹkan báyìí nà án ọmọ tó yẹ kó yẹ pé a máa mú sílẹ̀ ni a máa wá so. Mm-hmm. tá a bá sọ máa yọ pankẹ́rẹ́ tì ní mm-hmm. a máa máa nà ọ́ ní kò ṣe pé a máa fọwọ́ bá abàjá irú kí nìyẹn ah, àwọn pátá yẹn ò dáa ẹ ti ju gbogbo yẹn lọ àbúṣàmọ̀ ah, ah, yín gba ayé yín nígbà yẹn. mi tí kú. <laughs> kò ń ṣe nǹkan tí mo rí nìyẹn ó ní ìgbà yẹn tẹ̀sí young dẹ́mọ̀ tẹ̀ tí ó sì ń lé ọkọ àgbà mm. tẹ̀ single tẹ̀ máa nà àwọn boys àdúgbò tó yẹ kó tí gbogbo wọn bá wá báyìí ẹ̀ṣẹ́ lé àwọn tó bá jẹ̀ ti fún mi tí wọ́n á rojọ́ fún yín. ẹ̀ nà àwọn kámásì mo ṣe máa ń dùn wọ́n. <laughs> inúlé. ẹ. Ah! lẹ́yìn tí mo rò pé wọ́n ti wà ní emergency unit. ó ṣe wà yóò máa ti mọ̀ sára. ẹ ẹ ṣe tójó ah, hospital ló jẹ́ kó wà hospital ló jẹ́ ká ti lọ máa gbé. àbíká tún bẹ̀rẹ̀. Hmm. Ah. ah uncle ẹ káàbọ̀ sá fine sá báwo ni dé yín. ẹ káàbọ̀. my darling how are you báwo ni báwo ni iṣẹ́. mo kọjá fara náà ẹ wo bíbí kó tó di pé o wọlé mo fẹ́ report situation kan fún yín kó má o máa wọlé ó máa lọ bẹ ẹ lójijì o. mo ṣe é díẹ̀ o mo ṣe é díẹ̀ because mo mọ̀ wípé nǹkan tí mo ṣe yẹn ó lè rí bákanbákan lára ẹ̀ but mo ní láti ṣe hmm. mo lu ṣáńkọ̀. Hmm. <laughs> ìyàwó yín ni. ìyálé wọn. ìyálé wọn. mo ṣáàmù pé ṣáàkùn ni ẹ mo kún ni. mo lù bùkún mo lù mo bùkún mo bùkún ara rẹ because gan ó rùdù gan ó bàjẹ́ mo gbẹgbẹ́ lẹ́gbẹ́ ó kò dédé bọ́ síwájú mi ó dẹ̀ bẹ̀rẹ̀ sí gara ló ń léfò ló mú kọ́ wọ́n pé ta ilé ìwọ bíi ti báwo mélòó mélòó ẹ̀wọ́ máa fi o mọ̀ pé mi mọ́ mo ṣe lè máa control anger mi so mo kàn sáré jẹ́ kó. wọ́n nà gan ni kò ń ṣe pé wọ́n lù wọ́n gan adidi ibi tó wà báyìí wọ́n in fact ibi tó wà gan mi ìṣọ́kù wọn máa lè gbá pàbọ̀ máa lè gbẹ́sẹ̀ wọ́n nà wọ́n gan wọ́n nà wọ́n press ìgbà tẹ́mi dé gan wọ́n á bí wọ́n pé ṣé kìí wọ́n wà ní emergency house wọ́n á ní rárá pé wọ́n ò nà wọ́n tó yẹn pé nínà tán náà wọ́n yẹn pé inú rú mi ó balẹ̀ sí i so ó le jù bẹ́ẹ̀ lọ ah ó le jù bẹ́ẹ̀ lọ. so o ti dá méjì wa ah gan kò fi bẹ́ẹ̀ damage. ah ṣe bí òun àbẹ kí ló tó ṣe bá. ah <laughs> actually èmi ò sí bẹ́ẹ̀ ìgbà tí mo dé nsìn ni wọ́n ṣàlàyé ọ̀rọ̀ fún mi ni èmi náà fi gbọ́ mi ò sí bẹ́ẹ̀. Hmm. ah bẹ́tà. ìyá kò yọjú sí bí wọ́n á ní ìdí bóyá omi gbóná eh, omi gbóná ah, wọ́n tẹ̀ máa ní ìdẹ̀ omi gbóná tó fi máa mú wọn lára pẹ̀lú rọ́ọ̀bù. tó bá ti mọ́ ọ lára rẹ̀ tó bá mú ẹnu ẹ̀ náà gidi gan ah. kò tó hundred oh, wọn kọ́ wọn. kò hundred as in kò pọ̀ hundred percent. no ninety eight ninety eight àbí ninety nine. bí a bí ninety three ṣàlùwẹ̀ ẹ lọ yọjú sí nǹkan pẹ̀lẹ́. àti sáàbù tẹ́yìn go nice. Ah, èmi kí ló kẹ́ mi. Ah, èmi mo wáyé tẹ́ḿpà jọ́sí pẹ̀lú mẹ́sì ẹ eh, ẹ eh, bá tiẹ̀ fi mẹ́sì díẹ̀ sí i. èmi ò rán mẹ́sì jẹ kí ló kèmí pẹ̀lú mẹ́sì àlàyé mẹ́sì fẹ́ bàjẹ́. àbá ah, ah, olóòzè kọ̀tàlẹ́ ti wá ọ yéé. ọdún yẹyẹ. but ẹni tiẹ̀ gan gbòòrò. Do you like the food? hmm This food is delicious, honestly. Really? Mm-hmm. Mm-hmm. Uh, she wasn't jubilant. Like. Of course not. Ah. mm. <laughs> Kí ló ṣe? Kí ló ṣe? kí lẹ fẹ́. Lára. Lára. Má. Má. My food, oúnjẹ mi. Ah. <laughs> Mo gbà mí kẹ́. Why is shaking? Tó ṣe kí ló tó ń gbọ̀n? Why shaking? Why shaking? Ah, Ẹ ń sinwi. Kí ló ń ṣe yín? Ẹ máa gbà mí kẹ́ kí ló ń ṣọ̀sìn wé èèyàn yìí? Ó ah. tiẹ̀ mójú ó tiẹ̀ mọ́ra. Ó lẹ́kọ̀ọ́ ni bó tiẹ̀ ṣe wá tó kàn ṣe bùdé yẹn lásán kí ló ṣe gbogbo aṣọ wẹ́yẹ rún mọ́ ẹ lọ́rùn o ní pákéjì ò lẹ́ni tì o tún ń gbá rírì ṣọ́ọ̀tì sọ pé kó jókòó ni ṣó mọ̀ tọ̀ láyé ẹni o gẹ́ẹ̀tì ni o tọ̀ láyé ẹ nínú ilé ìbíjó tẹ́mi àtọkọ mi ta bá jókòó ta bá ń jẹun o ní ẹ̀tọ́ láti wá jókòó tiwa o ń ṣèrè ni o lẹ́kọ̀ọ́ ló jáwèrè ni àbúrò ẹ̀ ni kí ló ń ṣe gan-an Ah, mo rẹ̀ ń bẹ̀ sọ̀rọ̀ rẹ̀ ṣe bí olórí burúkú pẹ̀lú mi ó má dùn ah, ó ti ẹ̀ jókòó kó máa wo rẹ̀ tó bá ti jí làwọn máa wo rẹ̀ nínú mi ò mọ̀ pé ò dà ní orí àdàràdà orílẹ̀-èdè rèédé orí làwọn àwọn òṣèré ò bọ́ sí ó jò èèyàn dàbí ẹranko wọ́n gbogbo aṣọ wọ́n yẹ orúmọ ẹ lára ò ọmọ ò gbádùn tún rùn ara ò da o fẹ́ kú ṣá ṣo fẹ́ kú ṣá ah, ikọ́ yẹn ló máa pa ẹ́ tó bá ṣọ́ra ẹ kó máa pa àwọn ìyá alájà ẹ nílé rírì ọlọ́gbẹ̀rin ṣáńkó aṣọ ẹrú ìwọ̀gọ́rùn ah, kí ni nǹkan náà tó bá yá ẹ̀bọ́ sórí Instagram ẹ máa sọ pé ẹ̀mọ̀ ẹ̀yìn sílé pè wọ́n gbogbo aṣọ wọ́n ẹrú wọn lọ́rùn gbogbo abẹ́ ẹ̀gọ́ ló ń gba ẹ̀ òṣèlú ni ó má dì gbogbo abẹ́ ẹ̀gọ́ ló máa gbá èwo lórí burúkú gan náà bébì báwo ló ṣe ń kóòpù nínú agijọ ayé kí ló ṣẹlẹ̀ òṣèlú ni ọmọ mi wọ́n ti ta ṣe fi stíìkì ni èwo lórí burúkú gan pàápàá gbogbo ẹ̀ ló ń gbá tíátíá jẹ́ kó rí ẹ̀ burú o ṣáko jẹ́ kó rí ẹ̀ kó burú nínú ilé yìí o kí ló kọ́kọ́ ṣíkú ọ̀rọ̀ iṣẹ́ fún wa jàre. kí ló ń ṣe ẹ náà no kí ló ń ṣe ẹ kọ̀kọ̀ náà tó kọ̀ máa ń láì máa embarrass rẹ why do you just like embarrassing yourself ta ló pè ẹ́ síbi orí tá à ń jẹun nísìnyí owó ojókòó ṣọ́n pè ẹ́ pé kó wá jókòó òde nísìnyí ó bẹ̀rẹ̀ sí ní ní iṣẹ́ lára gbogbo ara ló ti máa máa kan iṣẹ́ yẹn bẹ́ẹ̀ nísìnyí owó mo dẹ̀ fi yes rí dìde sókè. dídé jẹ́ nínú bó ṣe ṣe bí ràkúnmí. mo lò dìde ìwọ tó dé nísìnyí tó jókòó very sharp òun ló wá ń ṣe bí dìdìrín nísìnyí àbí wọ́n kọ́ ló ń pariwo where's my food. ẹ yà lọ jókòó síbẹ̀ agbóúnjẹ wa bẹ̀rẹ̀ agbóúnjẹ kó kó kó ti ṣe kó wájú ló ṣẹlẹ̀. òde máa lọ ṣé wò bí tó sọ àdírẹ́sì nù báyìí. ibo ló lọ. ibo ló lọ. o mà ti sọ location kẹ. ibo ló ń lọ. burúkú ọmọ àlè játijàti wèrè olóṣì olórí burúkú ọmọ àlè játijàti àlòkù kọ́ra láyé bàjẹ́ ògbẹ́ náà ló ń gbá yẹ́rìyẹ́rì. ń ṣe mí ọ̀rọ̀ ìfẹ́ yìí sú mi gan o. kí ni gbogbo èyí oríwo máa kọ́ sí gbẹ̀dú o. ẹ̀wù bọ̀n ṣe ń ṣe mí ọ̀rọ̀ ìfẹ́ yìí sú mi gan o. wọ́n má ti fẹ́ yọlé ayé lẹ́mí mi wọ́n má ti fẹ́ yọlé ayé lẹ́mí mi o. wọ́n má ti fẹ́ yọlé ayé lẹ́mí mi wọ́n má ti fẹ́ yọlé. Them just dey ride me yo ta ni mo fẹ́ bá wíjọ́ ta ni mo fẹ́. ọpẹ́lọpẹ́ rẹ ọpẹ́lọpẹ́ rẹ ayébáyẹyẹ mi ọpẹ́lọpẹ́ rẹ. wọ́n dẹ̀ sì máa yẹ̀yẹ́ ẹ̀ ayé sì máa yẹ̀yẹ́ ẹ̀ wọ́n máa yẹ̀yẹ́ ẹ̀ wọ́n máa dọ̀tí ẹ̀ àgbárígò sórí ẹ̀ ò burú ṣá kí ló forí òṣì ó yá ni ṣé nílé bàbá ẹ̀ ló wà ni ó dẹ̀ fọ́ disturb mi látàárọ̀ ó mọ̀dì ni kò ṣiṣẹ́ ẹlẹ́kọ̀ọ́ rẹ̀ kó sì jáde ó dẹ̀ bẹ̀rẹ̀ sí kọrin òṣì látàárọ̀ ẹ má bínú òṣì wo ló bá mi sọ kí ló ṣiṣẹ́ tó ní respect báyìí. mi kọ̀ọ̀kan yan ọlọ́run pé mo mọ rírì ọlọ́run nu ayé mi mo wá fi orin yẹn mo wá fi ń dúpẹ́ fọlọ́run oore tó ti ṣe nu ayé mi òun ni mo ṣe ń kọrin. o káàbọ̀ o kóríire ò ń gbọ́ lọ́ga ó jẹ̀bi ò bá gbọ́rọ̀ nulẹ̀ ni o lò ṣe ọmọ àlè játijàti ṣé ẹ jẹ́ ń bí ẹni ìbéèrè kan jọ oore wo gan lọ́lọ́run ṣe fún ẹ ní pàtó látijọ́ tó ti dá ẹ sílé ayé oore wo ló ṣe fún ẹ tó fi ń forin disturb mi báyìí. ẹ ṣe mọ mi ṣe nígbà tí mo wà ní ìlú wa tẹ́lẹ̀ igi ni mọ́mì mi máa ń ta ní gbogbo àwọn ọ̀rẹ́ mi èmi nìkan mo wá wá sí èkó mo tún wá ń ṣọmọdọ̀ ńlẹ̀ olówó ó dẹ̀ ń sanwó gidi fún mi bíbà mo ń sẹ́ǹdì ẹ̀ sílé òun wá wò pé ah orí ńlá lọ́lọ́run ṣe fún mi pé mi náà dẹni tó ń ṣiṣẹ́ tó ń rówó ni mo fi ń dúpẹ́ fọ́lọ́run. ok sọmọye ń ṣọmọ ọ̀dọ̀ mi báyìí ẹ o ti o ti wà ní high level àbí. bẹ́ẹ̀ ni màá. orí ẹ ti burú orí ẹ burú orí mọ́mí ẹ gan bu ó bú ògì igi ni mọ́mí ẹ ta náà ó sì ṣó bó ṣe wà lójú mọ́mí ẹ ó ti ṣoríire nìyẹn tó o ti wá ṣe ọmọ ọ̀dọ̀ o ti wá ṣoríire ṣorí pé ó ti yá wèrè orí ẹ ti gbogbo tó rí jàtijàti tó rí rúdurùdu yẹn tí náà wà ń bẹ̀ ó ti burú dànù ó ṣọmọ ọ̀dọ̀ inú ẹ̀ ń dùn ó ń ṣe ó ṣọmọ ọ̀dọ̀ olóṣoríire ah ṣé torí ẹ̀ ló ṣe wá ń forin disturb mi jẹ́ kó rí ẹ̀kọ́ burú o ó ṣèrè ni ah mo fẹ́ pé túbọ̀ nǹkan tó ṣe jàre kó kó kó kó yé disturb etí mi. ìyá wa ìyá wa. kí ló ṣẹlẹ̀ ọ̀sán yìí ah. ṣebí orin olóhùn lọmọ yẹn ṣì ń kọ hmm. kò dé tí ìpọ̀jù kò kò sì ṣe nǹkan kan kàn kan rí ọlọ́run ń yin ọlọ́run lógo ni. wọn àwọn àwọn fún nǹkan kan bá fún nǹkan ọ̀dọ́ náà tó sùn jọjú wọn rán mú ẹ kékeré ṣé wọn rán mú ẹ ni orí ọlọ́run ló ń kọ ó jẹ̀bi mo ní mi ò fẹ́ gbọ́ nǹkan kan mi ò fẹ́ gbọ́ pínpín mi ò fẹ́ gbáriwo kódà gan mi ò fẹ́ gbé èmi ẹ̀ bẹ́ẹ̀ ni ibi tó wà yẹn kò gbọ́dọ̀ dún kó sé èmi síbẹ̀ ìwọ ọmọ mi ṣé ó lè jù bẹ́ẹ̀ lọ kó gbẹ́nu sọ́jà rẹ alábòsí òṣì ṣé mo gbẹ́nu ẹ sọ́wọ́ ẹlẹ́lẹ́yà ẹlẹ́sìn à jẹ́ kó rí ẹ̀bùrú o jẹ́ kó rí ẹ̀bùrú o bùkún bẹ̀rù kí o ti pẹ̀ máa bùkún máa fìyà bùkún ẹ̀ sì yóò ṣe eré ni máa fẹ́ kojú sọ́jà rẹ kó má lè kó yẹ ọjọ́ mọ́ mi mọ́ alábẹ̀bẹ̀ lójú alábẹ̀bẹ̀ òfò lójú ẹ lọ́ọ́ bá àwọn ìyá yín lé ah dẹ̀ pariwo ọ̀pọ̀lọpọ̀ ayé ìgbàwọ́ náà ní yẹ̀yẹ́ òpó ni tó bá tiẹ̀ fẹ́ kọrin wàá kọrin gidi orin tó dùn létí wàá kọrin inú ayé wàá kọrin tó ní vibes ó mọ̀dọ́ ewu ni wèrè dọ̀rin ó mọ̀dọ́ ewu sẹ́ ọ̀dọ̀ ewu ewu ewu ewu mọ́mí mi ìmọ̀ mà ó mọ̀dọ́ ewu ọ̀dọ̀ ewo kọ́ ọ̀dọ̀ eworo ni àfọ̀fùgbẹ̀mù kó sì lọ kó tó dàbí àkọ́bí eworo. mọ́mí ọ̀la ká dúpẹ́ lọ́wọ́ ọlọ́run wípé Mariam ti parí skul ẹ̀ pẹ̀lú agúnbánirọ̀ ẹ̀ iṣẹ́ wo ló wáá fẹ́ ṣe báyìí nítorí mi ò fẹ́ kó kọ́ máa rìn kó máa fẹsẹ̀ gbálẹ̀ káàkiri ìgboro bí àwọn ọmọ tí wọn ò ní ràn yín. lórí àmọ́ gbọ́. bẹ́ẹ̀ ni dáàdi mo ti try gbogbo best mi mo ti kọ application sáwọn company kọ̀ọ̀kan ṣá so wọ́n ti náà máa get back sí mi àdúrà kan pè mí náà ni mò ń gbà tán bá ti pè mí máa bẹ̀rẹ̀ iṣẹ́ òkun ṣe pé kò wù mí kí n bẹ̀rẹ̀ iṣẹ́ n ò rí iṣẹ́ ni mọ́mí náà mọ̀ mo ń try effort mi. Ah, ẹ tẹ ìgbọ́ náà wá pa ṣèbí tá à ń wá lọ ṣòkòtò ó wà lápò ṣòkòtò wa ọlá ń kọ́ ṣèbí ọlá nílé iṣẹ́ ẹ kí ló dé tí Mariam lọ síbẹ̀ àbí Mariam lọ bẹ̀ wọ́n lé ni ṣèbẹ́ gbọ́n ẹ̀ ni. ọ̀rọ̀ lálẹ́ sọ tẹ́ ẹ̀ fi dàlẹ́ lé ọ láti ti kún tó ń jáde ó ti da ṣe yóò pé dídùn máa rí. ọ̀la. òun ló pè wá àwa ò ní àǹfààní àti gbé. ọ̀la. nítorí bá a bá pè kò ní gbé yìí bá pè pè pè pè kò ní gbé yìí ìgbé tó bá wà wù ú lọ́kàn bóyá. Eh, ọkàn abiyamọ fà lọkàn ṣá òun ló máa pè wá. ọ̀la ìgbà tó bá wọn ló máa pè irú àṣà wo nìyẹn ìgbà tó bá wọn ló máa pè ìyá tó bí ọ̀dà Mariam pè fún mi sọ fún pé mo wà ń bíbá ẹ pé mo fẹ́ bá sọ̀rọ̀ nítorí lọ́bẹ̀ tó fi wà rú ọwọ́ mo fẹ́ bá sọ̀rọ̀. Ah, ah, ọ̀la. Ah, mo bí mo fẹ́ fún ọ̀dà irú pálapàla wo nìyẹn. dáàdi ó ṣì ń ríǹgì náà ni. pé pé pé pé pé pé irú àṣà wo nìyẹn. ó ń ríǹgì dáàdi. ó máa ń ríǹgì dáàdi. bẹ́ẹ̀ ni mo gbé. irú àṣà wo nìyẹn bó ṣe máa ń dalẹ́ nìyẹn tí ò ní gbé. mo gbé mo náà lè márìngì dọ́jú alẹ́ ni. ó dà ó dà Miriam ò ní dáwọ́ pípé dúró ni oyin máa máa pè náà yìí ni dìgbà tó máa fi gbé tó bá ti wá gbé sọ fún pé mo fẹ́ bá sọ̀rọ̀ lẹ́yìn lẹ́yìn mo fẹ́ bá sọ̀rọ̀ ṣòtú gbọ́ ọ̀kan tí mo sọ jíṣẹ́ fún o ah, ah. ọ̀la ìgbà tí ìṣọ́ máa lè ẹ̀gbọ́n mi ló bí. nínú rọ́ọ̀kì pa fún iná sí ẹ̀ ti ródòdó díẹ̀. Eh, mo ti rí tòótọ́ ṣùgbọ́n ó máa gbé tó bá ti gbé sọ́n pé mo fẹ́ rí ah kí ló ń ṣe. ó ṣe ń gbìyànjú mo tún try. ó ṣé bí ìjà ló dé. Shetland. Oh wow, okay. Ah, that's nice. And I have a surprise for you, the Malay cake. Alright. Uh, oh, okay, now. mo ti fẹ́ ṣe tán díẹ̀ náà ló kù mo ti fẹ́ ṣe tán mà ẹ má wọlé máa ṣe gbogbo ẹ̀ tán oh, sìn. Ok, ma. Et moi Oh, darling, welcome. How are you, babe? Um, Bidemi ńkọ́? Oh, one only. Oh! Hey, sugar. Hi, baby. Hey, sugar. <laughs> I've missed you. I ah. missed you too. Come, come. Mm -hmm. <laughs> How are you, my love? favourite ìfẹ́lẹ́ iṣu àtẹ̀yìn mo mọ̀ pé like iṣu àtẹ̀yìn ṣé oríṣi àtẹ̀yìn mo bẹ̀rẹ̀ iṣu yẹn mi ò kó kí jù mo máa bẹ̀rẹ̀ bẹ́ lórí fẹ́lẹ́ iṣu tuntun wà tún ni mo mọ̀ ṣe ṣe bẹ́ẹ̀ mi tú bẹ́ẹ̀ mi tú mo ṣe ṣe bẹ́ẹ̀ mi tú I know how you love it kò tún wá bẹ́ẹ̀ tí mo dé ṣe kò sí kò sí sí náà àtàwọn àǹdẹ sàǹdẹ wà àǹdẹ òyìnbó ó jáwọ́ kọ́ good wife come on look at my virtuous woman yóò jáwọ́ kọ́. àwọn yẹn àwọn bíi ti báwo kí ló mọ̀ ṣe ọmọ kókó tó bá ṣe lóyún báyìí aláma tún já. ó máa tún jí mi lọ́gbà mi. ó máa tún jí mi. so iṣu àti ìpàkẹ́ ló máa mi bá alágọ̀kẹ́ tó ṣe é àwọn ní ìní tí bébì mi ń bọ̀ yìí àwọn gbọ́dọ̀ jẹ nǹkan tẹ́lẹ̀ ẹ̀fẹ́ so báwo ló ṣe ṣe ṣokòkò fẹ́ jẹun ni àbí fẹ́ fresh up. kọ́kọ́ fresh up. ok kọ́ fresh up nǹkan tiẹ̀ kọ́kọ́ bọ̀ ilé ilé nǹkan náà. Miss Baby mi. Òye wọ́n ti rán ọdún mọ́ wa owó ìfẹ́ ìjọba ìdí sí ẹ̀. Wọ́n ti rán ọdún mọ́ wa. Ami, ami, capital letter. For them to to the glow old fresh. I'm sorry, sure. Ìgbọ́ mi sọ kò sọ. Mo ní pé kó tó di wípé o fresh náà, a máa sáré ṣe ọwọ́ kan. Sọ̀kan bọ̀, sọ̀kan bọ̀. Ọwọ́ ká. Ọwọ́ àgbẹ̀ àti jẹ́rìí. Òkè kò ká sáré ṣọwọ́ méjì ọmọ mi ti ọkẹ. má wọlé kì í ṣe máa gbọ́. ókè àwọn ọmọ gbé yẹn wọlé. gbogbo gbogbo iṣẹ́ wo ló ń gbà tí o ò bè é. ẹ bá dé ní ojú ayé o jáfó. jọ̀wọ́ mo ń rò pé bóyá torí mi fẹ́ ká pariwo nǹkan rò pé bóyá tabako invite bíi twenty people. twenty. yes just just twenty people. ẹ̀dẹ̀ ni ò fẹ́ kérò ah, ah ṣé èrò ni twenty. is a number. come on now it's not too many. okay you know um, you know so kakọ then mo tún ro ọ̀nà míì ta creative with the party how about tó bá all white party you know I want you think about it? That would be nice. Exactly. I know you have a taste for good things. <laughs> Definitely. You know, so that's what I have in mind right now. Good. Boy, me How about we have a dinner? You know, cozy one. I'm mm. eh, ní you Okay. Okay, okay, okay, okay. That's not bad. Yeah. Yeah, that's not bad. Yeah, that's good. And um, tá a dinner àwa tá a máa wà ń bẹ̀ máa pọ̀. èmi ìwọ bídèmí ìbùkún náà then other people. wait wait wait you what. ìyáálé ìyáálé ta kún kí ni kí ló fẹ́ ṣe ń bẹ̀ no ṣé kí ló fẹ́ wá ṣe ń bẹ̀ ta ló ta ló fẹ́ invite ẹ̀ no ṣó fẹ́ wá serve ni àbí ó fẹ́ wá di usher bẹ̀ kí ló ṣẹlẹ̀ tabanjà bíi ti kakú kọ. ikú wo ikú kí ló kọ̀rọ̀ kúnnú kan nǹkan tá a sọ báyìí nísìnyí kó kí ló fẹ́ wá ṣe bẹ́ẹ̀ ni mo béèrè lọ́wọ́ ẹ̀ ṣé kò sóúnjẹ ilé tó lè jẹ ẹ àbí dínà gan òun wọn kò lè wọ kó máa pàrẹ́jà rẹ̀ nulẹ̀ kí kí ló fẹ́ wá ṣe bẹ́ẹ̀. ọ̀la hmm? ok no problem. ah o ti ń sọ nǹkan gidi bọ̀ látàárọ̀ ní sí o dẹ̀ fi ọjà gbogbo ẹ̀ the water gbogbo dilute ẹ̀ kò wá fẹ́ ní mínìmù. dáná ọmọkùnrin pé you know kó ní darapọ̀ mọ́ wa. darapọ̀ mọ́ ta ni kí ni kí ló fẹ́ darapọ̀ wọn kó fún mi lẹ́gísímà àbí kí ló fẹ́ ṣe ah please i don't want that mi ìfẹ́ rí bẹ́ẹ̀ àwọn ọ̀rọ̀ tó ń sọ àwọn èèyàn tá a fẹ́ invite àti sọ ká invite ẹni tó ń ṣe nǹkan àwa àwọn ọ̀rẹ́ wa bíi mélòó kan àdẹ́mọ àwọn tájẹ tó máa dì. ok wọn tó bá sọ náà máa bẹ fẹ no problem so that's fine. aṣọ ti kọjá lẹ́gbẹ̀ẹ́ recently kò rí bó ṣe ń gbà kò tọrọ ni. ṣé lè dé yẹn. o lè jù bẹ́ẹ̀ lọ. má ṣe bẹ́ẹ̀ náà stop bẹ́ẹ̀. Ah, ok mo ti bọ̀. no problem èmi àti ìlàkùjọ ń gbé. ìwọ ìyàwó mi then people they don't fine. Natasha wà ń bẹ̀ o dárúkọ ẹ̀ o dárúkọ àwọn. ó ṣe ní kí n dúpẹ́ mo dúpẹ́ náà. Eh, kò sí anybody tó bá kúrò ṣì wà òkè. òkúṣà máa jẹ o mọ bó ṣe ń lọ now i don't i don't want her there. it's fine so, anything you want anything to make you happy. Fine. Eh, that's that's cool bá machine, máa so fine. start making phone okay. calls. so ọ̀rẹ́ ó dẹ̀ lójú pé ó fẹ́ ṣe of course now ah, ah. why it me finish it for? ṣe fún ọmọ mi lọmọ tá à my babe and she's worth celebrating every day. ọmọ tó yà mí lọ rẹ̀ kí So yẹn. tó yà pé mi ò mẹ́ láti lẹ̀ ni màá jọ pé bí yahoo ṣe ọkọ̀ sí i because bí o bá ṣe ya wèrè tó yìí táwọn máa yá wèrè ìwọ wàá sí yàrá sọ́tọ̀ ọba ibẹ̀ lọ́tọ̀ nítorí àìpé bí i àmì tó ń fẹ́ bí i pín báyẹn pàdé mi kó máa pín ẹ̀rù <laughs> mi mọ báyìí báyìí mo yẹn ṣe wọ́n wá stick to a girl tí wọ́n dẹ̀ stay loyal to her. Um, ọ̀rẹ́ sori i'm glad you said um, o mọ̀ mi mọ̀ bí n pé ọ̀dẹ̀ máa wà mí tí mo ti fẹ́ náà mm-hmm. you see um, mistake tí our guys máa ń ṣe ó no máa dé enlightening okay. Yeah, it's not a bad thing about a youthful age ká sọ pé kí explore we wanna be bad a fẹ́ ṣe bad boy a fẹ́ ṣẹlẹ̀ a fẹ́ ṣẹlẹ̀ a fẹ́ ṣẹlẹ̀ but there are several ways to fi lè no no you can go to the club you can flex you can do all sort of things and still remain loyal to a lady yes it's very simple tó bá jẹ́ club ló fẹ́ lọ mo lè sọ pé check out lọ sí club tó bá jẹ́ beach anywhere tó máa kó kìtẹ́ máa lọ sí ẹ̀tẹ́ máa ní ọmọ go with your babe it's as simple as that mm-hmm. ṣórí gbogbo ká máa ní pé à ń súnmọ́ eléyìí à ń gunrí eléyìí à ń gunrí eléyìí setback ló máa ń fà at the end of the day oh. yes so wa lè jáyà lè ṣe anything but because of pàǹjá yẹn má tún jẹ ká tún kó bá ọjọ́ ọ̀la wa ká má kó bá ògo wa it's very important. so nǹkan tó ń tẹ́ra ti sọ ni pé àwọn tá à ń ṣe é sìn ní fún wa. no i'm not saying that what i'm trying to say is that tẹ bá ṣe láṣejù possibly o lè fasten back. Ah, mo ti dọ̀ ẹ́ o ṣáà ṣọpọ̀ mọ̀ ẹ́ lóyà sí ẹ. hundred percent. ẹ o ti tán bí wọ́n ti fẹ́ nìyẹn. so ọ̀rọ̀ birthday yẹn nǹkan tẹ́yìn ọ̀rẹ́ yẹn wà á fẹ́ ṣe àjọ máa celebrate ẹ̀ ni o. you. mi ò mọ owó ìtẹ́wé ní comes to party achievement kan náà ṣe dé ìròyìn. mo kàn kó ní good taste nìkan ní bọ̀ oh, i'm good at it. I really enjoy myself. Come on now, come on now. Ṣé mo ṣe wá eh. One day mo tẹ fẹ́ lọ bí iṣẹ́. Ká tún iná. Ah, ah. Ká tún continue. Ká tún gbé sókè díẹ̀. Mi dẹ̀ wá jáde tán. Honestly speaking, mi jáde tán. Ah, tó bá jáde tán, kò wá pààyàn. Ilé á kún ọlọ́run. <laughs> <laughs> ẹ ṣe wà rí kò sí nǹkan tí mi lè ṣe fún bébí mi hmm. i love her so much torí ẹ ni mo ṣe ń ṣiṣẹ́ ah ah sórí lẹ́yìn ìyá tó bí mi lọ́mọ òun ló tún kàn òun ló kàn gbogbo nǹkan tí mo ní láyé àti lọ́run ló ní kò sí nǹkan tí mi lè ṣe fún <laughs> Ah, Mr. Juwon. Ìyàwó. Ṣàlàfíà lẹ wà. Àlàfíà ìkàsán. Yes, ìkàsán sá. Oh, darling. Ó tún dẹ̀ ṣe lánàá ìyànjọ wa dà o could you believe wípé throughout báyìí mo fi ń pe nọ́mbà ẹ̀ kò lọ kódà go Lára àti Àyìndé mi ò jẹ́ kó sí kankan nínú wa tó sùn even mi gan orí three sita bíbáyìí ni mo sùn títí lẹ fi mọ mo ṣàpọ̀ ń gbàdúrà pé wọ Ọlọ́run bá mi fi ṣọ́ ẹ̀ṣọ́ ọkọ mi gbogbo bí tọkọ mi bá wà bá mi fà á bo ẹ tó péye kó bá mi fi bò ó ẹ bèbè at least wá ṣe jẹ́ kí n mọ̀ pé bó ṣe fẹ́ rìn nílé yẹn. tọ́mà mi ò lè lọ. Hmm? kó lè lọ tóró wà important sí mi àwọn tó wà important sí mi tó bá try nọ́mbà mi nọ́mbà mi máa lọ yes èmi ò mọ kí ni mo rà ń gbà ẹ̀ nù kí ló ṣẹlẹ̀ we are having a nice and wonderful discussion o de wọ bí báyìí o de bàjẹ́ with your useless legs o de wọlé o de bàjẹ́ tó kí ló ṣẹlẹ̀ tó kí ni mo ṣe fún ẹ náà tó fẹ́ pa mí kí ló dé why why you choking me yes kí ló òkè tún bá tún jáde nísìnyí mi tún lè jáde fún ara mi kí kọ́kọ́ mi balẹ̀ kí n délé kí n máa gba kúrẹ́rì ni àbí nínú ilé mi jó kí ló ṣẹlẹ̀ why can't I just walk the way I want to why do you always there why kí ló ṣẹlẹ̀ see I'm tired of all of this you are not important to me so you need not know where I go what's the meaning of all this see let this be the first and the last time tó máa ever bá mi sọ trash okay now get out get out idiot yà wọlé kọ́ lórí. it's too harsh Kill ló Kill kí ni mo ṣe fún ẹ kì í ṣe for that matter. kí ni. mo jáde wọn báyìí. kò rí ẹ lè correct me? Uh, yes kí gbogbo àwọn nǹkan tó wà lọ́pọlọ ẹ̀ tó ń dín lọ́pọlọ ẹ̀ yẹn kí gbogbo ẹ̀ lè set kí ni tèmi pé kí n máa sọ fún táìmù tí bá bọ̀ lé wáyé tó ṣe máa máa ṣọ́ mi wáyé sórí nǹkan mi bẹ́ẹ̀ ni. ṣé feelings ẹ ti kú ni kò tẹ̀ ní wọ́n feelings rárá mọ́ ló sọ̀rọ̀ sí tó bá yẹn lọ́jú mi tó bá jẹ́ yín mi ìbá bẹ́tà lọ́dún ìfẹ́ kò fi. no no so ní láti mọ̀ pé nǹkan tóun ṣe ò dáa ni yes òun fúnra rẹ̀ ló ṣíjà rẹ̀ síta not me see let's leave this thing let's talk about something else because bó ṣe sọ yẹn inú bí mi yes. ó ń bí ẹni. yes. ọlá kàkí sọtọ ọ̀rọ̀ kan fún ẹ a lè má bára wa sọ̀rọ̀ ká má lè bára wa sọtọ ọ̀rọ̀ ṣùgbọ́n kan tó yẹ ṣiṣẹ́ ń sìn it's uncalled for very very bad tó bá jọmọ ẹ lóbìnrin nǹkan kí ló máa ṣe kí wọn máa treat ẹ báyìí will you like it. ọmọ mi ò ní hùwà báyìí ní wọn mọ mi ò ní wùwà kò ní máa wà rádaràda kó máa sọ fọkọ ẹ pé ẹ òun kó máa sọ fún òun time tó máa máa wọlé in my own house. kéde máa ṣe bó ṣe wà á mú níbẹ̀ ṣọ̀rẹ́ mọ́. torí idiot yẹn ló ṣe sọ pé ò lè bá mi ṣọ̀rẹ́ mọ́. ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ i hope you change. èèyàn wùwà tí ò mọ ọpọlọ dání mò ń bá wí òun sọ fún mi pé torí ẹ̀ ò ní bá mi ṣọ̀rẹ́ mọ́. ọlá well suit yourself then. ju wọn máa ń lọ. from myself ẹni tó bá fẹ́ jẹ́ kó ẹni kò lọ́wọ́ bẹ́ẹ̀ ẹni mo fẹ́ ra láìra bẹ́ẹ̀bẹ̀ ọmọ náà ní máa tún bẹ́ẹ̀bẹ̀ o. ọkọ ọkọ mi yóò àsùnkọ dé wá pa á bí ọkọ ọkọ mi yóò kámẹ́rà kan rí jìnnì àlè àkókò ọkọ ọkọ mi yóò àsùnkọ dé wá pa á bí. ìyá wa ìyá wa drink mi tí mo máa mu yẹn ẹ ṣáà mọ̀ tí mo máa ń fi sí ibà tó jẹ́ pé mo máa mu all the time tí n bá wá sí ibà ẹ ibo ló wà. ṣé ibi máa ń bá yín mọ̀ tìrì. ẹ ta ló wá gbé ń bí ibà ìṣòfò kúrò ń bí ìdàbò lọ́fẹ̀ẹ́ tí ó lọ fúnra rẹ̀ ni ṣe pé wọ́n yín náà làwọn ti máa bèrè pé ah, ibo lẹ gbé sí òkè tó bá ti jẹ́ pé bá ń gbé sínú kíchìn bí akẹ́wọ́nú ilé kẹ́ bá ń gbé jáde mi fẹ́ mọ̀ tí. ẹ ṣòro ẹ ẹni tí mò ń bá sọ̀rọ̀ jọ ṣé o jù báyìí lọ ṣé mi lè béèrè nǹkan lọ́wọ́ ẹ̀ ni a dẹ̀ béèrè kí la béèrè ńsìn tó ti ń bi mí pé yan yàrá sí àyèjèjè jù mo ní drink tó wà níbí bá ní kẹ́ bá mi gbé dá ibi tẹ́ bá gbé sí ni ẹ. ṣé èmi ń bá ẹni mọ̀ sí ni àbọ̀ ojú lè ké bọ́ sí lọ́wọ́ mi rí. Ibo ma fi wà lórí ẹ̀ kó tún fa padà o. Ah, ah, mi kí eh, ni kẹ́ bí o. Ejò mo kàn béèrè simple question. Ẹ ṣáà rántí ẹ mọ̀ pé díríǹkì mi tí mo máa mú bí special mi. Ẹ eh, special ti kan tó máa mú tó máa wà wọ́n kọ̀dà mẹ́. Òun ni o, mo dẹ̀ dé bí bàí. Mi ò rí, mo ti wo gbogbo ẹ̀rọ mi ò rí. Ah, mo dẹ̀ rí ìyá wa, ìyá wa o, ẹ jọ ibo lẹ gbé díríǹkì wá sí ẹwọ́nú kíchìn kẹ́ bá mi gbé jáde lọ́nù kí n fò sókè kí n n'ọba fẹ́ ya ẹ̀jẹ̀ ah, n'ọba mú ẹ̀jẹ̀ ah. ah, ẹgbẹ́ ìyá lẹ́kùn lẹ́jà kí ló dé kí ló ṣẹlẹ̀ ọtí tó wọ̀ ẹ̀ bá mu tó máa ń gbádùn tó máa fi rẹ̀ ẹ̀mí ẹ̀tẹ́mi ẹ̀fí wù owó máa wà mẹ́ ẹgbẹ́lẹ́gbẹ́ sí. mo dẹ̀ ti dàlú ṣáàjọ mọ̀ tilẹ̀ bídèmí Natasha láti pẹ́ mo bá yín mọ̀ sí. sórí eléyìí òkú ṣàwọn olóòpẹ̀ Natasha ṣé o ṣe o gbádùn ṣá àwọn olóòṣì lélẹ̀ kí ló ṣe lè tó ń wo bí ọkùnrin lójú orí ẹ̀ burú ni. Ah. alọ́kọ̀ máa ń wá sí ibà wọn nítorí ọtí ìkọ̀kọ̀ ló ṣe máa ń ní ìwà sí ibà yìí wọ́n kọ̀dà bẹ́ẹ̀ lọ tí yẹn lè máa wà látijọ́ ìyọ́ tí yẹn ò kúrò bẹ́ẹ̀ rí kò ṣíìdì báwo ló ṣe wá jẹ́ ah. ibo la gbọ́ ti sí ah. ẹ̀ lọ sọ̀rọ̀ làbórí burú ni. àbọ̀fẹ́lẹ̀ fi ṣe nǹkan ni àbó lọ bá a. Ah, tó bá lọ fi ṣe nǹkan tí ẹ máa bàjẹ́ ni ah, ajé máa ká ni tí ẹ máa yẹ ni. tó bá jẹ́ kó lọ fi dírìkì tí àbúrò mi fi ọ fi ṣe ayé dírìkì tó fi ah. gbádùn láìpẹ́ tó fi rẹ̀ ẹ̀mí ẹ̀ tẹ́lẹ̀ ẹ̀mí tó bá fi ṣe ẹni tì ọlọ́run tí ẹ máa bàjẹ́ tí ẹ máa yẹ ni wèrè. àti ló ń ṣe ṣé ẹ lẹ́nu ni kí ni kan náà wo tó bá jẹ́ pé ọlọ fi dírìkì ọlọ fi ṣe kíní kankan ni tó bá mi àfẹ́ẹ̀tì láti àbúrò mi ọjọ́ òsì ẹ̀ máa jẹ́ lódìdí àbí lórí. ṣé pé ẹni tẹ̀yìn àti ẹ̀jọ́ ń du ọkùnrin náà rẹ̀. èmi <laughs> èmi àtẹ́lẹ̀ àjọ máa du ọkùnrin ah. kìíní kan tó dàbí àṣẹ́kù oyún <laughs> mélòó la rẹ̀ ah. ilé ìyàbá mi dùn ah, nínú ajé ó máa fún mi. <laughs> ẹ bọ̀ sísá mi ọ̀hún sọ ọ̀dọ̀ báwo la ṣe máa gẹ́ drink yìí báyìí. ọ̀gbẹ́ni o dẹ̀ fi o ah, dẹ̀ fi kan rẹ̀ kan bí báyìí. mi ò láìka àwọn eléyìí náà ní ọba. o ah, mi ò rò pé gbọ́sẹ̀ wìlí rí wo. orí ò fẹ́ yé mi mọ́ ọ like I don't understand nínú gbogbo àwa tá à ń dájọ́ yìí ẹ àpò bá ṣe rí náà àdèmó bá ṣe ń kó sùn táwọn gbogbo yìí ká wá gbọ́ pé ìlú wo olùkọ́. Njebu Ajo, how now? Wetin dey happen, babe? Babe, I know you. Nínú kí máa jọ̀wọ́ àjọ, kò sówó lọ́wọ́ mi we we we we don't understand what's going on. We have to understand o, kò sówó lọ́wọ́ ibi ti bá o. You will your papa carry. Àmọ́ wa mọ bí bàbá ṣe gbé dání náà, he carry go, he come say he no get money, that shit pay me money, You don't know why I just can't sọ me now. Ah, ah. Wait, Jane, she don't get boyfriend. Oh, Ele, boyfriend. Bolo ti fẹ́ rí. Ẹni tí o mọ̀ pé you use what you have to get what you want. Ó máa jókòó sílé látàárọ̀ ìdálẹ́. Bolo ti fẹ́ rí boyfriend. Kò lè ní boyfriend. Ayé mi kì í bá mi. Ọ̀rọ̀ oh, bóyá fine girl nìkan náà máa fi ṣe ni. Ẹ no be my fine girl o. Oh. Iye máa jẹ́ you will suffer. Ó mọ bó ṣe ń dán láwọ̀ báyìí, ó ṣe ń fine báyìí. By the time that sapa will catch you, go enter you very well. <laughs> Wo wàá mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ nígbò. Babe, you have to do the way they do on the street. O gbọ́dọ̀ ṣe bó ṣe ṣe nígboro kí wọ́n náà lè bá. Ah, wàá ló bí síbí ṣe bí mi ṣe wà máa ní boyfriend wo àwọn tó wà important jẹ́ òun ló jẹ́ káwọn náà kún kún kún kún àwọn tó wà important wọn lọ bẹ́ẹ̀ mẹ́rin sí márùn Ah, ní àwọn important wọn so tó máa ń rí ìyàwó dáadáa ìkọ́ tí ẹ̀wọ̀n yẹn lè fẹjọ́ parí bọ̀ mi ò mind sórí owó yìí ṣùgbọ́n a lè má ṣe kankan àmọ́ ẹjọ́ yìí ni mo gbọ́dọ̀ tẹ́tí sí mi ò mind iṣẹ́ tí mo gbà ní ó dẹ̀ pé èmi bí mo ṣe ní bàbá náà yìí sugar daddy ni mo ní doctor ni mo ní lawyer ni mo ní boy. what are you talking about oníkálukú ní position wọn ni oníkálukú ní iṣẹ́ tó ń ṣe ìwọ wá sọ wípé òun ní ẹyọkọ ah, o ti ẹni lọ́kì kò ti ẹni bàbá tó lówó lọ́wọ́ tó yẹ kó tún máa ṣe bóda bàbá ò lè wá ṣe ó yẹ ṣòro wá ní wo wá ní wá wọlé tó ṣe máa ṣe ọmọ babe jára ẹ o ah, jára ẹ. ẹ mọ̀ pé mi ò lẹ́nu gbogbo àwọn nǹkan tẹ̀yìn máa ń ṣe mi ò lè ṣe. ìwọ má wọrí ẹni tí wọn bá ti ṣe tó ti fẹ́ já ìwọ kò sọ fèmí èmi máa mú ẹ̀mí yẹn báyìí máa gbé wọn ah, náà àmọ́ tí wọ́n bá ti rẹ́dì wọ́n ti máa láti òkè ìwọ má wọrí wọ́n fi é lé wọ́n kò sọ pé mo ti rẹ́dì mo ti ṣe tán tó bá ti jẹ́ pé mo nílò mi tí kò ní pa mí lára. Ah, kí ló ń ṣe ọ̀rọ̀ kí ló ń ṣe bèbí yìí. sọ ni pé kó lọ mú rí èèyàn wá ni àbí wọ́n ní kó lọ mú màálù wá ni. ẹnì kan máa ń sọ pé wọ́n ń gbé wọn kó lọ gbé. èmi ò mọ̀ pa yẹn o ah, èmi ò mọ̀ pa yẹn o you want to have to get what you want now and exactly. make you get boyfriend better better people go dey eh, give you better better go dey eh, dey give you better for you wetin you do. àríwá jẹ sàrà ọlọ́jọ́ pẹ́ ṣé bí wọ́n ti wà gbogbo tó wà lára ẹ̀ yìí. àkókò ah, ti ní pa mí lára mú There was a time. Ìfẹ́ ẹlẹ́yẹlé. There was a time. Kí ló ṣe bẹ̀rẹ̀? Kò wá síjó. Torí Kò wá síjó ẹlẹ́yà lẹ́sẹ̀. Jó ọmọ Ọkì tó múlẹ̀ báyìí. Áà ọmọ ọmọ òjò. Ìjó ọmọ lẹ̀ ń jó. Kò wá síjó. Kò ẹlẹ́yà lẹ́sẹ̀. Ìjó ọmọ lẹ̀ ń jó ètí gbọ́ sunkún <laughs> ah, ah. ṣé ẹ mọ̀ pé ẹ ti dàgbà gbogbo stress dem fúnra yìí. Ah, dàgbà mi ò ṣojú mọ́ kì í ṣe pé àwọn kan ní owó ni ò lọ́wọ́ owó kan o ẹlòmíín ni owó tí òun kì í ṣe ṣé o mọ̀ pé jó tẹ́lẹ̀ jó ijó ayọ̀ ni. Hmm. ibi tí báwo. ìjó dùnú wípé mo rọ́mọ tuntun bí ìgbà ṣe nínú mi ń dùn bí ìgbà tó yẹ pé mo bímọ lẹ́nu wọn wá yọ ọmọ fún mi. Ah, ah. bẹ́ẹ̀ni kò yé mi. ẹ ẹ ọ̀dà ìjọ wo ni mo ti fojú kan ẹ pé níjọ wo ló ti níran ló ti ronú wò tó ronú kan mi. àmì àmì mi láì gbèsè sọ̀rọ̀ ẹ̀ náà. ẹ ẹ ẹnìwé náà mo mọ nǹkan tó lè di ẹ lọ́wọ́. Ah, bẹ́ẹ̀ni. mami mi láì gbogbo nǹkan tẹ̀sán ṣé mami ẹ kò láìkè máa sọ mí lẹ́nu ṣáá ẹ kò láìkè ṣé Mariam ṣé òun ò lè ṣàlàyé fún wọn ni. mami ṣe bẹ́yìn náà mọ̀ pé wọ́n máa ń bízì. a máa kú iṣẹ́ bísí bísí oníṣẹ́ nǹkan lẹ̀kùn ṣé wọ́n di Dangote bó ṣe gbé bísí rù tó yẹn kò gbàgbé ilé kò gbàgbé àwọn òbí ẹ Tinubu nìyẹn ohun tó kó sí orí láyé yìí ó tó kó má rántí yẹ àbí bá tí wọ́n ga yìí nígbà tó wà ń po gọ́vìnà kí ni ìyípo àmọ́ síbẹ̀ ló máa máa gbọ́ màámi àbí bá tí wọ́n ga ó wá tún kúrò dípò gọ́vìnà nìyẹn ẹrù tó tún dìrú lórí ó gidi gọ́vìnà lọ síbẹ̀ náà ni láti obìnrin ojú oyè délé ọkọ̀ lè ta o rántí èmi ìyá ẹ ẹnìwé náà ṣá ẹ mo ti mọ ohun tó ń di ẹ lọ́wọ́ ẹ kú kẹyàwó ìyàwó ní mẹ́nu mo lè gbéyàwó méjì sílé kọ́kàn ẹ̀ balẹ̀ ó kéré méjì bọ̀nà lẹ́ẹ̀kan jù bọ̀nà ṣé èmi ẹ gbéyàwó méjì. Ah, màmí. ògbó. Ah àwọn kí ni tí mo wọ. bí wọ́n tó lè jẹ kankan tán ló lọ fẹ́ yàwó méjì. màámi. ẹni ń wá wàhálà tí ò rí kúròkú mọ́tò kóra kan mẹkáníìkì ni ó gbowó ẹ̀ tán. ok ok ṣe ní gbogbo nǹkan tẹ́ ẹ sọ pátápátá ló yé mi àwọn ẹ jẹ́ kí n explain nǹkan fún yín tí ò yé yín. ok now. o ti rẹ́dí pẹ̀lú ẹ̀ láyé. Ah, má mi ṣàwọn pé. ìfẹ́ kọ́rọ̀ yóò pọ̀ mí dáradára. Oh yeah. kí ló dé tí màmá ẹ ṣe báyìí náà màmá ẹ ṣàmọ̀ pé láti gbà tèmi àti ìbùkún ti fẹ́ra kò gbọ́ pa bẹ́ẹ̀ ni kò gbọ́. èso jẹ bẹ òjá alágbẹ̀dẹ tó ń rọmọ. ẹ ṣé ìwà mọ ṣé ìwà mọ gbogbo ìgbà tẹ́yìn ti pè mí tẹ́ ti sọ fún mi pé ẹ fẹ́ rú ọmọ ọmọ yín. ọ̀rọ̀ tó yẹ kó jáde lẹ́nu àbíyá mọ́ mi. ẹ yẹ ẹsùn náà ni mo ṣe ń ṣe nǹkan tí mo ṣe yìí náà mami torí mi náà fẹ́ rú ọmọ mi. ẹjọ́ ìwádìí ọ̀hún ti bí mẹ́ta. mami torí ẹ̀ ni mo ṣe gbégbèsẹ̀ tí mo gbé ẹ wá jẹ́ kẹ́ sọ fún ẹ for your information ṣé ẹ wá rí bídèmí tẹ̀ ń wò yẹn ó ti lóyún. bọ́dà mi. ó ti lóyún màmí. lọ́wọ́ àmọ́ ọ̀rọ̀ èso sí ni lẹ́nu ó buyọ̀ sí ṣò èso ṣe kànlá iye ò ṣe tù dànù bí abiyamọ olùmọ̀ gbọ́ pé ọmọ òun ti fẹ́ àti bí wọ́n ti dé tòsí tínú ẹ̀ ní dùn. tó ṣe yẹn náà ó lè dà díẹ̀ náà mi ò tún fẹ́ dé ẹlẹ́dì púpọ̀ àmọ́ ṣá o ìyàwó méjì ó ṣe bíbá kan ni ọlọ́run àbẹ́ ẹgbẹ́rú ẹ̀. àmì àdúrà náà ni mo nílò ṣé ní gbogbo ìtẹ̀sán látàrọ yẹn ara ẹ̀ kọ́ rárá ṣé àdúrà yín òun kankan ni mo nílò ká fi gbogbo ẹlẹ́fọ̀ lọ́hùn. àmọ́ má torí ẹ gbàgbé wa ó gbàgbé mi ó gbàgbé àbúrò ẹ. mami ṣe rí ti iṣẹ́ Mariam mo ti wà lórí ẹ and I can assure you pé very soon wà á ríṣẹ́. Ah, ewu ń sin pẹ jù tẹyin máa ń promise láti jọ iná ni tẹ́ bá tó ti lọ lónìí báyìí sin àsomọjọ tá a máa tó tó rí yín. sorry mo ti make àwọn phone calls mo tẹ̀ ti press àwọn buttons kan mo um, léyàn kankan tó yẹ kó fún mi ní feedback i call the person today as soon as i'm out of here máa pè here. nìyẹn i can assure you within two three months wà á ríṣẹ́ don't worry. it's well and you. congratulations again. thank you. how ah, are <laughs> you doing. Mami, èmi kọ́ ni mo níṣẹ́ tí mo fẹ́ ni kó wá <laughs> And unless I forget, um, to your Big Daddy, don't ní kí n wá rí wọn, èmi ti

kò mọ bó ṣe máa ń ṣe ṣá release mi jẹ́ máa lọ. Ah. Ah. ó mọ iye hours tí mo ti lò pẹ̀lú ẹ. How many hours later? My dear, please, that release me. No. For today. Tomorrow is another day. I know, but I don't want to release you today. Ẹ jẹ́ ká padà jàre, ẹ jẹ́ ká padà okay. <laughs> Please, do you know what? What? Um, ṣọmọ pé nígbà tí a fi wà yẹn ìyáálé ẹni mò ń dọ́gbọ́n bá sọ̀rọ̀ tí mo ní mò ń bọ̀. ta ló ń jẹ bẹ́ẹ̀ ẹ mọ̀ pé mò ń fẹ́ máa gbọ́ àwọn ọ̀rọ̀ yẹn ṣe ti etí máa ń ta mí tí bá ti gbọ́ ìyá mi ìfẹ́ kẹsì máa sọ délẹ̀ bí ìgbà tẹ́ ń fi ìgògùn mi lára and I don't like it. màá bínú mo ti gbàgbé pé onú ò ní ìyáálé ò ní ìyáálé. mi mò ní mò ní mò ní ẹ jẹ́ ká wọlé lọ. do you want to leave all this eré fẹ́ máa lọ. ẹ ṣáà ti ṣeré tán. àti mo pẹ́ lójú bí mo ṣe rí yín yìí o mo ṣe gbọ́n pẹ̀lú àbíbà mo sáré bọ̀ ni ó láti kà wọ́n tó kù mí lẹ́gàn pé à mo gbọ́dọ̀ bá yín bíbá ilé mi. èmi náà ti bèrè ẹ mo bèrè gbogbo yín ó ní ẹ jáde lọ. àní bí mo ṣe gbọ́ báyìí mo kàn ń bọ̀. àwọn tó kù ẹ̀ ń kọ́. mo fi wọ́n lẹ̀ ń bẹ̀ mo ń sáré bọ̀ nígbà tí mo mọ̀ pé wà á ráùn. ẹ̀yà eh, yèsí èmi dẹ̀ ti ṣe tán mo fẹ́ máa lọ. ọ̀rẹ́ lè lo dájú ẹ má ìlú ejò ejò ejò ẹ má ì Ah, baby, ah, ah. <laughs> ẹ má yọ náà ẹ má ti lọ ó dẹ̀ ń bọ́ ní ní rábà mi mo tó jàrá mi. ok ok ọmọ tó ṣẹlẹ̀ ok pé àwọn tó kú ẹ̀ kan tètè máa bọ̀ bóyá kí n tún bá yín lo thirty minutes. two hours baby two hours. ṣé o mọ pé wọ́n let's go yìí. ẹ pè wá ní ẹ la pè wá wá. ọlọ́run mi jẹ́ pa mí orí ló máa pọ̀rùn. kí ló dé lójoojúmọ́ kí ló fàkọ́ rẹ̀ shadow of myself ẹni tó bá fẹ́ jẹ́ kó ẹni kò lọ́wọ́ bẹ́ẹ̀ ẹni mo fẹ́ ra láìra bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọ̀pọ̀ náà dis máa tún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o. ọkọ ọkọ mi yóò àsùnkò dé wá pa bí. ọ̀rẹ́ wọ́pọ̀ àti pé bọ̀ má jà wọ́pọ̀. Oh, darling ah, uncle Jerome ah, ẹ káàárọ̀ sir. ẹ káàárọ̀. hey babe come on eat uncle just ready ti rẹ́ẹ̀dì gẹ̀wájú and you're gonna like it as nǹkan dẹ̀ wá pọ̀ kò ní take time yín go. ẹ kàn máa sáré fi nǹkan sínú kí ẹ tún máa lọ ni. tí mo sọ fún ẹ pé no but darling bí kankan fi nǹkan sínú kankan inú pẹ̀lú mr juwon náà pé ẹ kàn no no babe i mean pé. kí ló ṣẹlẹ̀ ṣé ó ní nǹkan tó fi sínú oúnjẹ ẹni tó ṣe fẹ́ no you want to kill me ìmọ̀ ìgbà tí gbogbo rọ́bìṣì gbogbo nọ́nsẹ́nsì kíni kíni kílẹ̀ tó ń ṣẹ́jú nǹkan kó sí ẹ ni. Would you want please let's let's go. bẹ́ẹ̀ kí mo kàn lè ní bí i few minutes pẹ̀lú as you can see i'm late i'm going somewhere. please please, please. please stop listening here a minute please. Your time starts now. So, ọkọ mi mi ò mọ nǹkan tí mo ṣe fún ẹ you've changed totally tí n bá dẹ̀ ṣe jọ̀ọ́ nítorí tọ́ lọ́hùn just find a place in your heart and forgive me jọ̀ọ́ nítorí long for me, please darling. no she must suffer fún push kò did i tell you that you've offended me ẹ sọ kí wàá ní gbogbo ẹ̀bẹ̀ òṣì tó bẹ̀ mí no kí ló dé tó fẹ́ sọ mí lẹ́nu ó kọ̀ wọ́n kó kọ kó sọ no i'm just I'm, I'm, i'm still talking so you keep quiet okay kí ló dé tó fẹ́ sọ mí Okay, o fẹ́ force mi kí n jẹ oúnjẹ tí òun mi jẹ nísìn mi lè decide láti jẹun nígbà tó bá wù mí àfi kò force mi kò feed mi láì ṣọmọ kékeré are you even my mother to force me to eat or to tell me when and when not to eat it's my prerogative right mi ni tí n bá fẹ́ jẹun màá jẹun tí màá dẹ̀ fẹ́ jẹun kò sẹ́ni tó lè force mi so who the hell are you to to want to force me to eat see as you can see I was going somewhere very important to delay me with this useless talk. Okay? And if you didn't, you know, allow me to leave for your own good. Ola! Mm-hmm. Ola! báwo ni àyè. ah jọ ọ̀rẹ́ báwo ni má bínú jáde. náà mo bínú láti mo bínú. ẹja máa lọ àbí. but mo notice nǹkankan ó dàbí pé láti ìgbà tó ti fẹ́ ìyàwó kejì ó ò ṣe dáadáa sí ibùkún wọn ò ń ṣe bákan. bákan. yes. and where is where is this coming from? It's coming from my good heart. Mo rí àwọn nǹkan tó Yes. I'm very sure pé èmi àti ẹ ti mọra nísìnyí o ti Yeah. Fúngbà tí èmi àti ẹ ti jọ ń ṣọ̀rẹ́ bọ̀, mi ever rò you know, more pork nose into your business at any point, especially when it has to do with your family. And I would not expect the same àmọ́ ṣó rí ìbùkún òun gangan ló fẹ́ jẹ́ kí kí kí n di ẹni tí wọ́n sọ lẹ́nu òun ló fẹ́ sọ mí ní orúkọ tí ìyá àti bàbá ò sọ mí and this is my house nǹkan tó bá wù mí ni mo lè ṣe àṣẹ mi òun ni final nínú ilé mi tí ìbùkún bá dẹ̀ rí wípé gbogbo bí mo ṣe ń ṣe kan mi kò tẹ́ òun lọ́rùn then that means he is ready to leave this house. Huh? yes. Okay please. Please, let's let's drop it and, and let's go. Alright. Kí ni owó ru òkun? Kí ni ti ẹgbẹ́ lókun? Ṣé wọ́n lọ́n bá wí? Ta ló fi ọ̀rọ̀ lọ ẹ? Ṣé gbogbo nǹkan tó à ń sọ bẹ́ẹ̀ ló ń gbọ́? Kì í ṣe gbogbo ẹ̀. Ìgbà tó dé ibi tó ti ní kókó ni mo fi sílẹ̀ sùn. Ọ̀rẹ́, ó ti fàyè bá bàbá ìgbà ah, Ibi tó ti so o ti wá di èké àdúgbò nísìnyí má fi lọ mí dá sí èké ló ń ṣe kiri nísìnyí àbí o ò ṣọgbà ẹ mọ́ báyìí nísìnyí èké àdúgbò ló ṣe nǹkan tí òkun ẹ ló ń dá sí kiri. mo ń sọ sáré bí mo pé sùúrù ń bá bá wa ah, ni. ọlọ́mọ yẹ kó tẹ ó dàbí kò ti ríṣẹ́ síbòmí ah. torí gbogbo àwọn ọ̀rọ̀ tó ń sọ nísìnyí o ti fẹ́ dọ̀gá mọ́ mi lórí inú ilé yàbí. ó jọ bẹ́ẹ̀. má wọlé tí o bá dé màá mọ bí mo ṣe máa dín pẹ̀lú wọ ṣáṣí gẹ̀ẹ́tì ń darí bí hello. dúpẹ́ pé o gbé fóònù mi lé ní ah mo ti ẹ̀kọ́ dúpẹ́ jẹ́ nǹkan dúpẹ́ yìí ná o ṣe mo dúpẹ́ epo tí ẹ pick call and um, kí ni mo wá ṣe fún ẹ látijọ́ yìí tí máa ń pè ẹ́ tí o pick call tí o gbé fóònù kí ni mo ṣe. kí ni kò ṣẹlẹ̀ inú ẹ̀ mú kọ́ ṣe náà ẹ ní láti. Gbogbo nǹkan tí mo béèrè lọ́wọ́ yín ewu lẹ́rí ṣe ń bẹ̀ ẹjọ́ ń torí Ọlọ́run. Ah, ah, kò dẹ̀ wá rí bẹ́ẹ̀ o ìwọ náà dẹ̀ mọ amount of love tí mo ní fún ẹ ó mọ̀ pé mi ò lè ṣe without you mi ò lè ṣe bí mi ò ṣe rí ẹ yẹn honestly mi ò feel happy inú mi ò dùn nínú ilé mo kàn ń kanra ni níbi iṣẹ́ everywhere mo kàn ń kanra ni eh, tó bá jẹ́ lórí ohun tí. tàbá ríra a máa máa máa sọ reason tí mo fi delay but iyán ti dàtún gún báyìí ọbẹ̀ ti dàtún ṣe ṣe ọmọ ẹ gbogbo tó bá fẹ́ kí ni tó fẹ́ kí n ṣe fún ẹ sọ fún mi i will do it. ẹ lẹ́yìn ni na ah. òun. lẹ́yìn yẹn kọ́. for now kò sí wàhálà mu. ó tán. ọ̀dà. <laughs> Ah, kò sí wàhálà lẹ́nìí náà ni kò ní dọ̀la tá a bá ti ríra lẹ́nìí even tó bá tún ro nǹkan míì tó tún fẹ́ kí n ṣe apart from uh, apartment tó ní kí n wá fún ẹ tètè ro nítorí tá a bá ti ríra sọ èní náà dẹ̀ ni máa ṣe gbogbo ẹ̀ mi ò ní sọ́díjọ́ mi ṣòdìgbọ́dì ẹ̀ make sure pé àríra lẹ́nìí ṣòdìgbọ́. ẹ tí wàá ti ṣe nǹkan tí mo fẹ́ àmàlà. God bless you. Love you. right ah ah ọlọ́run mà ṣe o ara mi dẹ̀ wálẹ̀ ọkàn mi balẹ̀ pẹ̀sẹ̀ nígbà tí mo gbọ́ voice ọmọdé yìí ara àwọn ọmọ alálùbáríkà tá à ń sọ ni kéèyàn máa bá obìnrin sọ̀rọ̀ kínú èèyàn dẹ̀ máa dùn kéèyàn dẹ̀ máa yó láláì jẹun ah compare with ẹ̀wọ̀n eh, eh, ọ̀nì ọ̀mọ bá ṣe ń tọ́jú ọkùnrin ọ̀mọ bá ṣe ń báyàn sọ̀rọ̀ ọ̀mọ bọ́n ṣe múnú èèyàn dùn ẹ́ kí n wá lọ múra kí n wá láti ríra no problem. ọmọ ilé wo ló tún sọ. ilé náà ni ṣé lè pé méjì ni. ilé táwa náà ṣe. yeah ah, ah. mo parọ́ fún chief pé mi kọ́ ni mo ní bí ni mo sọ fún ọpáyálégbé ni mi pé yín lẹ̀ ń gbé bí ẹ̀dẹ̀ ti fẹ́ kúrò ńbẹ so mo fẹ́ máa sanwó ẹ̀ lọ. ògbólógbò ọmọ pẹ́ tí ọmọ tí ọmọ. ọlọ́run ò ní jẹ́ kí ẹni tó gbọ́gbọ́n kọ́lọ́gbọ́n lè máa rí tiẹ̀ jẹ bíi tiẹ̀ báyìí. yes baby yes ẹni tó gọ̀ ó máa gọ̀ bù ni bẹ́ẹ̀ ni. Oh. tó time. àfàmì mọ́ra ọ̀la sọkàn mi agbẹ́rùn sí mi lẹ́nu létà àtúnṣe ti bí. ẹ jọ̀wọ́ ta ni mo ṣe gan. ẹni gbangba fi wádẹ ní àgbèsí kọ̀rọ̀. ìjà ló dé lórí wádòwe. there was a time. ìfẹ́ ẹlẹ́yẹlé. there was a time. ìfẹ́ bí èjì òwúrọ̀. ṣé bí ìjà ló dé. Just wanna turn back, turn back the hands of time to be with my baby. Oh, maybe once again. I just wanna turn back, turn back the hands of time. Maybe I'm gonna be with my baby. kọ́ọ̀lù tí mò ń retí ni kọ́ọ̀lù tí mò ń retí ló ti dé ẹjọ́ mo ń bọ̀. hello ṣé ẹ ti wà lọ́hùn ah ẹ ti débẹ̀ èmi náà ti sẹ́ẹ̀ tí mo ti múra tán so kí n máa bọ̀ lókù yẹn ah ẹ ṣe gan no no no no ẹ máa bá mi kò sí traffic ẹ máa rí mi sìn sìn sìn sìn sìn sìn ẹ ṣe. ẹ bá dìde lọ bí kankan tẹ ẹ ní ẹ fẹ́ jáde lọ́bì kankan wàhálà tó máa ṣẹlẹ̀ nù lẹ́yìn wàhálà tí ò ń ṣe kékeré ni o irú jáde wo nìyẹn à ń sọ̀rọ̀ ọmọ ẹ wá dání kan pé ìyàwó wèrè wo ló pè yìí tẹ́ ẹ dìde tẹ́ ẹ lọ́ba ah, ah kí ló ṣẹlẹ̀. ẹ máa gbà mí ṣé òun wáìnì mi ni. lórí kí ni. tí n bá dìde wàhálà ṣẹlẹ̀. wàhálà ṣẹlẹ̀ lóòótọ́. ó dáa nígbà tí mi ò lówó lọ́wọ́ ṣé kí n para mi ni. ẹ tó bá jẹ́ pé ẹ̀ náà ló máa sọ sí ẹ̀wọ̀n tó mọ́ fi kò sí èèwọ̀ ẹ̀. dáàdì ah. mi ẹjọ́ torí ọlọ́run ẹ fún mi lówó tí mò ń béèrè lọ́wọ́ yín mo ní ìdẹ ní skul mi tí mi bá ní ìdẹ mi ní máa dà yín láàmú. dáàdì mi ẹjọ́. mo fẹ́ my daughter you know i love you ìwọ ni mò ń bá sọ̀rọ̀ owó ojú mi mi ò bá any other person sọ̀rọ̀ ìwọ ìwọ ni mò ń bá sọ̀rọ̀ ọmọ mi o trust mi tẹ́lẹ̀ sórí trust tó ní lórí mi láti lẹ́yìn mo fẹ́ kó remain kó remain kó mọ̀ pé i am your father you understand mi ò tí ì náwó yẹn tí n bá ní i will give you mi ò tí ì ní ṣùgbọ́n alright èmi wá fẹ́ àwọn tán ní wàhálà máa ṣẹlẹ̀ yẹn kọkùnrin tàtọ̀rìn kóbìnrin tàtọ̀rìn káwá wẹni tó lómi lẹ́yìn ẹsẹ̀ tèmi bá jáde jẹun wo tó fẹ́ ṣẹlẹ̀ yeah all right jọ máa padà rí ẹ dọ́tà. wo bàbá ẹ̀ lè owó tó ní ìdí fún skul ẹ̀ máa wà fún ẹ. Bídèmí Bídèmí jọ̀ọ́ Bídèmí jọ̀ọ́ nítorí Ọlọ́run mo fi Jésù Kristi mo fi bẹ̀ ẹ́ ṣórí bẹ́ẹ̀ mi ṣe wà èmi ti gba kámú o ń pọkọ mi ti fẹ́yàwó mi àmọ́ Bídèmí tó ń torí Ọlọ́run mo mọ̀ pé látìgbà tí ọkọ mi ọkọ wa tó ti fẹ́ ẹ ṣe mọ̀ pé kò kí ń bá mi sọ̀rọ̀ mọ́ kò kí ń tiẹ̀ kí ń wọnú yàrá mi à kí ń sọ̀rọ̀ à kí ń ṣe nǹkan kan kò tiẹ̀ kí ń wọ̀dọ̀ mi rárá Bídèmí jọ ń torí Ọlọ́run. ẹ wá àjọ ìbùkún mi àbíkí lọ lóúnjẹ lọ tí yóò ṣe pọpọlọ ẹwọ rìvásíà àbí kí ló fa gbogbo àròyé yìí gbogbo nǹkan tó sọ kalẹ̀ jọ kí ló fi rá mi kí ló kàn mí bẹ́ẹ̀ ṣé ò ṣe pọ́pọ́lọ ẹgbẹ́ kábọ̀ọ̀ṣà kí ló dé kí ló ṣẹlẹ̀ kí n tẹ̀mí báyìí ní gbogbo ọ̀rọ̀ yìí wẹ́rẹ́ sọ̀rọ̀. Bídèmí ṣe mọ̀ pé ìwà àti ọkọ wa ṣe mọ̀ pé ìméjèèjì ọ̀rọ̀ yín ó wọ ẹ̀wọ̀ inú ara yín àti tó bá dẹ̀ ń bá sọ̀rọ̀ ó máa ń gbọ́rọ̀ sílẹ̀ n kò fẹ́ kó bá mi máa bá sọ̀rọ̀ kó kò bá mi bá sọ kó máa jóúnjẹ tèmi náà kó máa wọ inú yàrá tèmi náà fún un pé ara ò kí ń ṣe. olùgbòkun tẹ́wọ́ sí mi tó dé yìí ọlọ́run ṣe wá ara yín ṣe wọ̀tọ̀wọ̀tọ̀ ìyọ̀bọ̀ líle dún wọ̀tọ̀wọ̀tọ̀. <laughs> oh ó oh, o fẹ́ mẹ́nu bẹ̀rẹ̀ ẹ̀rí ó ti pẹ́ àbí ó ti kún sẹ́rẹ̀ bẹ́ẹ̀ sọ́jọ́ rẹ̀ ó lè ṣì ara ẹ̀ mú bó bá tiẹ̀ mú fún gbọ́dọ̀ mú fún ọgọ́ta ni. Ah, ah. Ah. kí mi bá ọkọ mi sọ̀rọ̀ kó máa wá sí yàrá obìnrin mi láti máa wá tíráàbà yìí no ṣé bush no ọ̀rọ̀ tó ń sọ ṣé o mọ ọpọlọ dání obìnrin wo ló máa ìyàwó èlé mi náà. ìyàwó òṣìwò ta ló ní ìyàwó olórí burúkú. Ah, ah. ṣé o mọ̀ yìí pé bímí àti ṣe ń ṣe ló ń dùn mọ́ mi gidi kan bí o ti ń lo ṣáìdì ẹ bó ṣe pa ẹ́ tì yẹn ó ń dùn mọ́ mi gidi kan mo ń gbádùn ẹ̀ gidi kan ni. Ah. gbàgbé ẹ̀kọ́ ládùn ọlọ́run bá ń gbọ́ ó dùn ṣé wọn kó sí wọn ṣé wọn kó ga hmm. ó kì í hmm. ó gùn. Ah, ó máa ń tẹ ìkànlẹ̀ fún mi ni ó kì í gbàdúrà wa lóru ni ó gbọ́ bí mo ṣe máa ń kérora ni kànlẹ̀ gbọ̀ngbọ̀ngbọ̀n. Ah, ah! bíbí mi má ṣe bẹ́ẹ̀ bíbí mi jọ. kí má ṣe báwo èmi gbádùn ẹ lọ́wọ́ yìí mò ń gbádùn bọ̀bọ̀ eh, lọ́wọ́ yìí kó gbọ́dọ̀ máa tẹ̀kọ́ kó lè jọ irọ́ o ah there is no love in sharing. ibo eh, bídè mi mo gbà wọ́n bídè mi jù bídè mi jù ọgbẹ́ni tó lè ní bọ́ ẹ eh, wá wá wá nísìnyí má dàlú má dàlú má dànù bí mi kí ló ṣe tó bá bí mi inú sì máa palẹ̀ mọ́ ẹ̀ straight o ah. ṣáà mọ̀ pé òwò àtìlẹ̀ ẹ̀ka ju ayé lọ màá sáré palẹ̀ mọ́ ẹ̀ sì bọ́ọ̀lù ẹ̀ sí jáwé mi ah, kémi sọ fọkọ tèmi kó máa wá sùn lára tiẹ̀ gbogbo flavour tèmi gbádùn kó máa gbó afọ rí ní àjọ bó ṣe ń rọ́kú fún mi yẹn ló ṣe tẹ́ mi lọ́rùn ó bá mi lára mu gidi gan ó ní bára mi ṣe ń jọ̀nà tí ó ní pé mo ti ẹ̀ ti àdúró jù gan ni ó bá mi lára mu gidi gan ni ọlá dùn gidi gan ni mi ò dẹ̀ ní ṣí ẹ̀ pẹ̀lú ó máa kú bí mi bá jẹ ń kú ó máa kú bí mi jò bí ah! mi ṣe kí n kú. bó ṣe wà yẹn kò lè wọ̀dù ẹ mọ́ tí kò ní láì. bí mi oh! jò bí mi jò lẹ́yìn tó jẹ́ ìfọ̀ láwọn o ṣàmùpá ní kùkùmbà ní kùkùmbà. kùkùmbà mi kúkùn kùkù bíi ti báwo ṣé wèrè nílé. àti kùkù àbí kùkùmbà. o ti sin kùkùmbà kùkùmbà. ń mm, jẹ kùkùmbà. irinṣẹ́ ló ń jẹ́ bẹ́ẹ̀ kùkùmbà. òkè ó mọ nǹkan sórí mm. táàbà nílé ìrìn mm. olórí burúkú méje sọ fún pé kó bẹ̀rẹ̀ lọ sọ́jà ó lọ sọ́dọ̀ àwọn àbókí ó béèrè kùkùmbà kùkùmbà tó kí o eléyìí tó dàbí gbogbo àǹkàlà yẹn. kí ni a máa wá. sori má jẹ́ kó ra ètò kúrú afọ ẹ̀ tó bá ra kúkúrú afọ ẹ̀ wọn adákùsọ̀rọ̀ ara ẹ̀ ni. Eh torí gbogbo ẹ̀ kọ́ máa ṣe mẹ̀tẹ̀mẹ̀tẹ̀ ni bọ̀ tó bá ra ilé tó dàbí gbogbo àǹkàlà tó kí tó gùn dáadáa tó lè represent. mi jẹ́ mi kò yé mi kí màá fi ṣe. ṣókè ẹ̀ ni wàá ti bọ̀. gbogbo ojú bẹ̀. ẹ là gbogbo bí tó ń dà wá. àbídé mi bídé mi bídé mi bùdé farabalẹ̀ gbé bídé mi jọ̀ọ́. ó fẹ́ àbídé má jẹ lo kùkùmbà. kí ló ṣe é. bídé mi jọ. ó má dùn jọ yín lọ. bídé mi má jẹ lo kùkùmbà. ọ̀gá ọ̀gá lòka lòka lòka. bídé mi ìka ọ̀dà bídé mi. nígboro ayé ah. owó ọ̀làsùnkàn ní ọkọ̀ akọ̀rírú ẹ̀yìn rí o ìgbàgbà ayé owó bídé mi láti bùkún ọ́ àfidẹ́rù bọ́ lọ́rọ̀ ni ó àfidẹ́rù bọ́ lọ́rọ̀ ni ó. ta ló ń pè nílé èmi ò hmm. ah, ṣe kúkú lárúkọ mọ́ mi lórí. pídé mi ìwọ ni mo bá wí. Ah, hmm. ah. right wo ló nínú tó máa fi mú oúnjẹ tèmi ní kí cook bá mi sè tó dẹ̀ gbé ó dẹ̀ jẹ́ pídé mi ṣó fẹ́ pa mí nìyí ọkọ dẹ̀ máa máa frustrate mi wàá máa wú lọ wàá máa galáyà wàá máa bọ̀ wàá máa wú wàá kí ni problem ẹ̀ náà jẹ́jẹ́ ni wàhálà máa jókòó tẹ́ máa máa tọ́ pé èmi ti sọ̀rọ̀ mi ò tí ì sọ̀rọ̀ mi tán torí jẹ́jẹ́ ni wàhálà máa jókòó tẹ́ máa máa wà o because mi ò mọ nǹkan tó jẹ́ problem ẹ o. tí ẹ dúró náà mo fẹ́ bí ẹ níbi rẹ̀ gan ṣe jíngọ́ọ̀mù lẹ̀ lọ́fun pọ̀ ni tó fi ń dún bí ọ̀sán yìí báyìí ṣo ah, ah. fẹ́ tọwọ́ bọ̀ mí lójú. ẹ ǹ so. ẹ kí ló dé tó wá ń sọ ọ̀rùn bí ọ̀rùn légbé kí ló oh ṣẹlẹ̀ sí ọ wo bébí kẹ jẹ́ kẹ́mi jẹ́ kí n kọ̀kọ̀ yẹ ṣogbó inú ilé ọkọ mi tí mo wà yìí bẹ́ẹ̀ ni inú ilé ọkọ mi èmi àbí. o ti yára gbàgbé mi. pé kí nìyẹn jàre ah, ìtàn nìyẹn story ni gbogbo yẹn inú ilé ọkọ mi lélẹ̀ mo dẹ̀ ní every right láti jẹ nǹkan tó bá wù mí ṣó ti eh. gbọ́ tó bá fẹ́ kú òun kò lọ. ìwọ ló máa kú. Eh. yes. what's going on here? Um, sweetie thank God that you're back on time mà gbà mí o mà gbà mí lọ́wọ́ ìyàwó ẹ̀ o jẹ́jẹ́ mi mà ni mò ń lọ nínú ilé yìí o ah tó bá jẹ́ pé o tètè wọlé ni bóyá kò bá ti gbé ìgbàjú fún mi. ó ti tọwọ́ bọ̀ mí lójú bóyá ń tọwọ́ bọ̀ mí lójú bẹ́ẹ̀ ló fọwọ́ gún mi nínú bẹ́ẹ̀ ló rà mí níkò ṣé nínú orí mi ó ti fa gbogbo ẹ̀ ó ti fa gbogbo ẹ̀ gbogbo ibi tó wúlò nínú ọpọlọ mi gbogbo ibi tó ṣàǹfààní nínú ọpọlọ mi gbogbo ẹ̀ ló ti fa mọ́rùn tó fà mú mo ṣe dá ọkọ̀ mi gbọ̀ngàn lọ́wọ́ sí i lórí pé kí ni o pé mo fẹ́ jáwọ́ mo fẹ́ jẹun lásán lásán nínú ilé ìyàwó ẹ̀ lọ́wọ́ ẹ̀ sí sọ̀rọ̀ sí mi kódà ó tún gbà mí létí ó fẹ́ ó bó ṣe gbá ẹ tí ó sì báyìí mo ṣe fẹ́ gbàtọ̀ tún báyìí òun ló wọlé òun ló wọlé òun ló wọlé òun ni mi ò gbọdọ̀ jẹun nínú ilé ó ní mi ò lẹ́tọ̀ọ́ àti jẹun nínú ilé ó dàbí kébi pàmí kú nínú ilé kìnnìkọ kìnnìkọ ìgbà wo èmi máa lọ ni tèmi ò bá ṣọ́ra òun máa pa mí òun máa pa mí òun máa pa ọkọ wa gan pàápàá ojú èmi máa la gbogbo ẹ̀ máa ṣe kò sára tí òfin mi wé tọ́wọ́ yìí gbogbo orí ló ń báyìí orí ìwà yìí ṣe ló ta ní gbogbo ọpọlọ dùn. ṣé lóòótọ́ ni tó sọ. ìjà àwọn èmi èmi èmi ló wọ́ọ̀ṣì sí. kó mẹ́ẹ̀ náà. ibi ah, ah. ìjà ló dé lórí. metaphor that in the end the pneumono ultramicroscopic silicovolcanoconiosis, or better put, silicoscum alveolus malady. You must act fast. What's, What's up? Àwọn òbí mi fẹ́ kí n fẹ́ ọkọ ní ìlú Lápátábá kí n lè gba ìran ojú ẹ̀ kójú tèmi fi là. Gbóngàn Bóṣùà, a wà nínú ewu lọ́tún lọ́sì, ẹ̀ ń ṣe rọ̀bọ̀ rébé a wà láàrin àwọn àjẹ́ tó jẹ́ pé wọ́n lè sọ wá dẹkù sọ wá dẹyẹ at any time. ẹ ń jà torí obìnrin. àmọ́ ni sà tí mi ò bá rí ọkùnrin kọlù mi mo lè kọlù iwu nugbó mo lè kọlù ẹ̀fọ́nú ọ̀dùn ara mi ń gbọ̀n sà. kí lẹ ń kọ́ lọ́wọ́. ẹyin eré yorùbá là ń kọ́ lọ́wọ́. mélòó lójú orí rẹ tó wò kó gbọ́ yorùbá ṣé ìwọ mọ ifá. wọ́n mọ ifá wọ́n mọ ọdún mo mọ ọ̀wọ̀ mo mọ ọ̀pá pàpà máa pa àṣẹ. ilé àgbà gèdè. mo dé àwọn ojú òkè mo fẹ́ bà ní ìjò rẹ mo ṣá níbi ọrùn ẹ̀yẹ mi gbé òkú rẹ. agodi rẹ fò ó fi ìyẹn kọ igi burúkú inú igbó ó dé nìyẹn ó ti ṣubú dànù abẹ́ni mo ti dé igi burúkú inú igbó tó dáhùn. ọjọ́ kò wáyé ìwà ti pẹ́ ẹ jẹ́ kí onídàá iná kí olóògùn sa ògùn ẹni púpọ̀. minus four eighteen minus eight no eight but no love. Wide awake, there was a time. Ìfẹ́ ẹlẹ́yẹlé, there was a time. Ìfẹ́ bí èjì òwúrọ̀. ṣebí ìjà ló dé ló dé ló dé all alone with my thoughts n kò lè sá lọ Port I'm just remembering the old time. Nígbà tí gbogbo rẹ̀ dùn bí ọbẹ̀ tó ní time. Àfàmì mọ́ra, ọ̀la sọkàn mi. Agbẹ́rùn sí mi lẹ́nu létà, àtúnṣe ti bí. Ẹja wá ta ni mo ṣe gan. Ẹni gbangba fi wá dẹni àpèsè kọ̀rọ̀. Ìjà ló wide awake. There was a time. Ìfẹ́ ẹlẹ́yẹlé. There was a time.